ojú yẹn ṣì ń dùn ẹ̀ iṣẹ́ bí ọmọ tí ẹnu ò bá ti ká aṣọ gan ò ní lè ká aṣọ ò lè ká olórí mi wo ojú ẹ wò kan tó pọ́n wò kan tó funfun ká ní pé mi ìtètè bá yẹn dá sí lánàá wo n bá tiẹ̀ wá lè fi bẹ̀bí yẹn lẹ̀ kó nà ẹ̀ ó nà tọ̀ lásìlẹ̀ ẹsẹ̀ lára. Ah, bàtàbà tí mo mi ò understand nǹkan tẹ́ ẹ sọ kí ni gbogbo eléyìí bá yẹn sẹ́. kí ni oge eléyìí dẹ ojú ojú kan pọ́n ojú kan funfun ṣàwọn pé ṣàwọn pé nǹkan kékeré ló máa ń dùn yàn ṣàwọn pé nǹkan kékeré ṣàwọn mọ̀ ń sìn ló máa ń dùn yàn. wọ́n dá ṣe eré a. nǹkan kékeré ló máa ń dùn yàn ṣe mọ̀ tí n bá sọ pé àgbà yín ò tó lé sí i ó mà dàbí pé bí àmọ́ rúùtù sí i ṣàwọn pé nǹkan kékeré ló máa ń dùn. ọ̀rọ̀ àgbà tó lé kọ́ tẹ́nu mi dùn sí bí gẹ̀yẹ́ bó ṣe ti kábọ̀ ẹ lójú yẹn tẹ́mi ò bá lọ ẹ <laughs> pọ̀ aláàrú ẹ̀ mọ́. tí o bá ń ṣe pé ẹ wá ẹ̀rọ pé mi ò nínà tó bá pẹ́ ẹ̀ wá síbẹ̀ mo tijú yìí ni ẹ̀gbọ́n mi mo wọ́ lápá ẹ̀gbọ́n mi tẹ́ ẹ̀jẹ̀ yìí. ẹsẹ̀ ti yálẹ̀ yìí náà ti gbé ẹyin náà bí. ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ yẹ kán máa máa kọ́ ẹ wálé pé I was so timely ah! ọmọ òmùrìn sásìkò gbáà ni wọn bá nà ok ẹ mọ̀ wọ́n yìí. that reminds me. ẹ fi mi sí ẹjọ́. no no no no ọ̀rọ̀ gidi ọ̀rọ̀ gidi ọ̀rọ̀ gidi lele ọ̀rọ̀ gidi lele ìgò sí wàhálà kò sí ká ó tèmi fẹ́ ṣe ẹ̀yẹ mọ́. Mm, mm, mo mm. fẹ́ wàhálà o mo fẹ́ wàhálà o torí tí mi ò bá ti ju yín lánàá sí ẹ máa sọ pé àbúrò yín ò lè pò lójú epo tí mo ní lójú ni ò jẹ́ kí n nà wọ́n o kì í ṣe pé bẹ́ẹ̀ mi ò mọ ọkọ tí mo lè ṣe sí wọn òun àtẹ̀gbọ́n mo máa nà wọ́n tó tọ́ torí àwọn méjì wọn ò tó mi pa jẹ̀bọ̀ ẹ mọ ẹ mọ kéèyàn kọ́ lè jàre mo ṣe sọ wọ́lẹ̀ pé ó kẹ́ ẹ ṣe nǹkan tí wọ́n bá abẹ́ẹ̀ máa wọ ọlọ́run abẹ́ẹ̀ máa wọ títóbi ọlọ́run ah! èmi èmi tó rí ni tó ti kù ẹ mọ́lẹ̀ gbogbo ẹni tó ń fẹnu ẹ gbolẹ̀ ebó ti kàbọ̀ ẹ lójú ẹlẹ́gẹ̀ tó fẹ́ gbé gbàjú fún ẹ mọ́ hàn jọ̀wọ́ ẹ látẹ̀yìn kárímọ́ lọ́jọ́ orí lìsì gbàjú ẹlẹ́gẹ̀jì ni ojú ẹ ojú ẹ. ìgbà tí lèmi ló dé torí ó máa ní kan tí yàn máa ṣe fún yàn tó máa provoke anger <laughs> anyway anyway jẹ́ ká gbàgbé nǹkan tó ti lọ tànú ẹ̀ ti lọ now ó ní question kan tí n fẹ́ bí eléyìí. ẹ̀gbọ́n mi ẹ fi mí lẹ̀. jẹ́ ń bí eléyìí ah ṣé wọn bá ẹ ṣe lé ní kò síjà lé ní ah ọwọ́ ẹ̀rọ la mú lé ní náà kò síjà náà ọgbìn problem ẹ olórí olúwakẹ́mi àbúrò mi. ẹ dẹ̀ ní sọ̀rọ̀ ojú yìí àbúrò ah. ayé wọn nà mí. tẹ́bẹ̀ máa lọ máa sọ́ọ̀ṣojú àwọn ará ah, lé yàtọ̀ sí gbójú ẹyọ kan pọ́n nǹkan funfun lónà àní sọ nǹkan tó jọ bẹ́ẹ̀ mọ́ agbára ọlọ́run àní rí wàhálà àánú lè lágbára ọlọ́run gbogbo ẹgbẹ́ dáadáa ò lè jà ó láwọn àbúrò kan ń tà tí ó gbójú tó máa ń gbèjà dáadáa ọlọ́run àbá ń bí àbá ń bless àwọn ẹ̀gbọ́n táàbúrò tí ẹ bá ń dá ṣeré àfún àbúrò mi original ilé ìta ń sọ ẹ̀dá mo mọ̀ pé àbúrò mi ní làákàyè olórí olúwakẹ́mi ni òní ọgbọ́n láti inú ọgbọ́n déta ọgbọ́n dé everywhere ọmọ gbogbo ọmọdé ni ẹ òun fa wàhálà òun gbẹmí lẹ́mìí gbóná ọmọ tó dáa ni ẹ. jọ ọ̀rọ̀ yín gbẹmí inú ni àsìkò owó gangan ló tọ́ kí ọmọbìnrin kó lọlé ọkọ àsìkò owó ọmọbìnrin lè lọlé ọkọ. Uh-uh. ẹ bá gbọ́ yín yé dáadáa àti ẹgbẹ́ mi gan fọ́ni. bọ̀dé bò tún jókòó jókòó ó ní làákàyè. àlàáfíà là ń rí inú ilé olúwa irú àlàáfíà bẹ́ẹ̀ kó máa wà nílé gbogbo gbà. olórí àbí wọ́n kọ́ bá a ká ti rọ̀ pé báyìí àwọn tó bá ń kọ́ ẹ lánàá ló jẹ́ kí ara. ẹ̀gbọ́n mi ò láìkẹ́ mi ò láìkẹ́ nǹkan tẹ̀ ń sọ ó ti ń pọ̀ jù mi ò láìkẹ́ ó ń bà mí mi láìkẹ́ o ó wà pé bínú tẹ kí n bí sáwọn yẹn sì mo máa wá mi láìkẹ́ o. kì í ṣe yẹn àsìkò ni ó dáa kí obìnrin lọlé ọkọ ẹ̀yin lẹlẹ fẹ́ béèrè nǹkan tó lọ́gbọ́n tó lọ́pọlọ lọọ mi ẹ̀yin tẹẹdẹ tí mo dẹ fẹ́ ẹpù yín nìyẹn. ọyọ ẹpù mi ẹpù bọdá ẹ ẹpù bọdá ẹ ẹ actually ẹ̀gbọ́n mi kẹdẹ máa wo ṣẹyìn kìíní èmi náà máa ń rò pé àsìkò olú ẹkọ ọmọbìnrin lọ sílé ọkọ jẹnitẹyàn bá kọ́kọ́ fẹ́ wò ó pé ká wò ó dáadáa Ọlọ́run lèèyàn máa kọ́kọ́ fi ń ṣáájú ẹ̀jẹ̀ ń sàn God's time ó yẹ yín bọ́sẹ̀ wá sọ pé àánú Ọlọ́run lèèyàn máa fi marry àánú àtòrí ọ̀fẹ́ bọ́tà bá tún wá sọ wípé bá ṣe ń ro tọ́lọ́run yẹn náà ẹ̀wọ̀n kọ́ àwọn àgbàlagbà náà lè máa sọ wípé ọmọ tó bá ṣe páńkọ òun nìyá àti bàbá máa ń gbé so mo á fẹ́ lo owó yẹn náà fọlọ́run ẹ get. lo òwe fún ọlọ́run. as òwe yẹn ní sùúrù ẹ má ṣe ọ̀rọ̀ yẹn mo fẹ́ kí n ṣe pé mo lò fọlọ́ mo fẹ́ o ẹ̀gbọ́n mi má dọ̀rọ̀ rú mọ́ mi lẹ́nu mo mọ nǹkan tí mò ń sọ yín lẹbẹrẹ ọ̀rọ̀ very good mo ń tẹ̀ra sọ fún yín pé ọmọ tó bá ṣe pa ni bàbá àti màmá máa ń gbé so tí ọlọ́run tá a bá sọ pé àsìkò ló yẹ kí obìnrin máa rí tí mo wá sọ wípé òkè ọlọ́run lè máa kọ́kọ́ fi ṣáájú but tọ́lọ́n bá wá ṣáájú èèyàn pé òkè mo fẹ́ help ẹ o láti má rí o èèyàn náà ní láti ṣe kí ni ṣí apá fọlọ́run pé ìwọ ọlọ́run o mo ṣetán láti má rí o náà ti ṣe àwọn necessary things o gẹ́gẹ́ bí obìnrin ẹ̀tì understand like obìnrin tó bá fẹ́ mọ̀ tó hàn pé yes òun ti òun kì í because kì í ṣe pa èjì ńgbà mi èjì ò lè ṣe. ẹ wo tẹ bá ní ìfẹ́ olóore ìyẹn àbúrò mi ọ̀rọ̀ gidi ní kẹ́ ẹ bá sọ níbi tó máa ti gbọ́ wípé ooru ẹ ti mú mi nù lé ṣé ń tọ́mọdé bá tó lọ́kọ̀ àfúnlọ́kọ́ in fact tí ò bá rẹ́dì gba ọkọ a máa sẹ́rù tèèpù ọkọ mọ́ lọ́wọ́ olórí you have to leave my house. ẹ ta làwọn jàre ọlọ́mọ wa ṣàánú mi ẹ̀gbọ́n mi ẹ̀ wá nítìjú ṣé gbogbo gbàtẹ́mi àti ibà tí níbi sọ́nà sẹ́ni lọ́mọ máa gbé àlè wá sínú ilé àbí. àlè gbogbo gbàtẹ́mi àti ibà tí. ṣé lọ́mọ wọn rí ni àǹtí tó ṣẹ̀fọ́ ọ tó ṣẹ̀fọ́ ọkàn bàjẹ́ alẹ́ láì ah, sọ́kọ́. ẹ̀gbọ́n mi ẹ̀ nítìjú o ìyàwó náà sílẹ̀ kan dín garawa ẹ̀ ń dín pẹ̀lì kiri ẹ̀ nítìjú. ẹ gbogbo ẹnu ẹ sọ àǹtí ṣé mo mọ̀ yín rí. ẹ mọ̀ wọ́n rí ẹgbẹ́ tó ṣẹ̀fọ́ ọlọ́kọ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ káàbọ̀ jàre kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé kí ló dé kí ló ṣẹlẹ̀ ọkọ àtìyàwó ni mo rò pé jẹ́ tán fún wa sọ fún mi pé àbúrò àtẹ̀gbọ́n ni kí ló dé náà kí ló dé ṣe sálẹ̀yìn ọ̀fà rẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé oníṣẹ́ sámi tó ti wò yín ni kí ló dé ariwo lọ́tún ariwo lọ́sì kí ló dé gangan náà kí ló dé kí ló dé kí ló pariwo ọkọ àtìyàwó ni mo pè yín kó tó sọ pé àbúrò àtẹ̀gbọ́n ni kí ló dé kí ló ṣẹlẹ̀ ṣe ṣálẹ́yìn ọba dàrẹ ni kí ló ṣẹlẹ̀ gbọ́ngàn ẹ má jẹ gba ilé tí kò tẹsẹ̀ lè bọ́ ẹnu yín ti mú jù kí ló dé kí ló dé ẹ fẹ́ ná ẹ̀gbọ́n yín ni kí ló ṣe yín ná kí ló ṣe yín ná ẹ jẹ́ ṣe bí nǹkan wọ̀nyí. àti ẹ̀jọ̀ ṣé èmi àti yóò ní àní issues. ẹ lè béèrè lọ́wọ́ fá o ẹ lè béèrè lọ́wọ́ fá. ẹ̀gbọ́n mi ṣe orí kan tẹ dálẹ̀ ṣe orí kan tẹ dálẹ̀ ṣe orí kan tẹ kọ́ ṣe orí kan tẹ kọ́. tó bá yẹ pé mo tètè bímọ ni ó yẹ kí n bírò ẹ ní first born. kí ló dé ná kí ló ṣe yín tí ò ṣèyàn rí kí ló ṣe. ẹgbẹ́ mi ṣe ṣe ṣe ayé kọ̀tẹ́ dalẹ̀ ṣe ayé kọ̀tẹ́ dalẹ̀ ayé dalẹ̀ kí ló dalẹ̀ gangan kí ló ah, dalẹ̀ eh, kí ló dalẹ̀ àwọn ẹ̀rọ tọrọ ká sọ àtàrọ̀ ni mo ti ń gbọ́ kí ló ṣẹlẹ̀ gangan gbogbo ní ah. dábì kan mọ dìdì níta bá ti dé báyìí ẹ má máa jani ẹ má máa jani ọkọ àti àwọn ni mo pè é ah, kí ló ṣẹlẹ̀ gangan kí ló bàdé ẹ̀gbọ́n ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ part ways kí ló dé cat wait ibẹ̀ gangan lọ̀rọ̀ cat ah, ah, wait ibẹ̀ gangan lọ̀rọ̀ ah, a máa padà wá pín gàrí ní ayé yóò ní bàjẹ́ ó ti sọ pé àpè yín tó ẹ pọ́n kò wí kẹ̀kọ́ wá ṣe ayọnusọnu ayọnusọ fún kínni ayọnusọ níbi báwo ayọnusọ gbogbo lé tutù ó dábì kọmọ dìdì ní tẹ bá ti dé báyìí ní fìtílà kí ló dé ná kí ló ṣẹlẹ̀. ẹ ẹ ní sùúrù Eh, ẹ̀yin lẹ́ẹ̀kan fẹ́ gbọ́ mi ibẹ̀ ti pathway tẹ́ ẹ sọ yẹn gangan ibẹ̀ ni ọ̀rọ̀ ẹ padà máa yọjú sí nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé èmi pẹ̀lú àbúrò mi kò síjà láàrin wa láàárọ̀ tẹ́lẹ̀ ọ̀rọ̀ gidi la sọ mo dẹ̀ bèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ inú mi dẹ̀bi pé ọ̀rọ̀ tó sọ ó fi di ara ẹ̀ mo dẹ̀ yẹ kó yẹ pé bó ṣe akíṣe amọ́ kékeré máa o wọ́n dẹ̀ pé ó kéwù wàhálà tó ń fún mi ara ẹ̀ lẹ́yìn náà rí ẹnu ẹ̀ tótótó ẹnu mi ò ka ọmọ yìí mọ́ èmi mo train ẹ̀ ọ̀dọ̀ wa ló wà ọ̀dọ̀ mi ló wà primary school secondary school university ó sáàfù ìbànú ìwọ̀nba iṣẹ́ kéré jẹ́ kó ṣe náà. ọlọ́ọ̀lẹ́ máa ṣe é nu iṣẹ́ wọn ni ẹ̀gbọ́n àtàbúrò. bẹ́ẹ̀ ẹyẹ ẹyẹ tòrò kí. ó wọlé ó wọlé. oyè yín ẹyẹ ta òrò kí. ṣé e, e, èmi ni kán wá gbé lọ́dọ̀ ẹ ni. ẹ tí mo wá padà ń sọ kẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ yín náà ẹ̀sọ́ mi tiẹ̀ tẹ̀yìn òun náà ni wípé pẹ̀lú gbogbo ìgbìyànjú mi pẹ̀lú ẹgbẹ́ orí ẹ̀. aṣọ àgbà ńlé ìwọ bí o láṣọ àgbà ńlé o ò láṣọ àgbà nílé orí bẹ́ẹ̀ o ò láṣọ àgbà ẹ̀ láṣọ àgbà ńlé kí ló dé náà kí ló ṣe yín tí ó ṣe yàn rí. very good àǹtí kí ló ṣe yín tí ó ṣe yàn rí. àǹtí ẹjọ ẹ wá bá mi calm ẹ má bínú pé mo yanu sí ilé ẹ̀kọ́ ṣé ibi tẹ wá bá mi gbé ọ̀rọ̀ lọ yẹn mo ṣe wọn pé ìmísí Ọlọ́run ló yẹn ni ah mo láìkí àwọn aṣọ àtẹgbẹ wọlé yẹn mọ̀kọ́ tó ṣẹlẹ̀ ní wípé ẹ jẹ́ kí n wá ṣàlàyé ohun tó fàjà láàrin mi àtẹ̀gbọ́n mi fún yín ẹ ṣe gan ah ẹ̀gbọ́n mi wọ́n wọ̀ yín lára. àti kí ló ṣẹlẹ̀ mi ìráyè àti wá <laughs> ẹ̀gbọ́n mi ajílàrọ̀ wọ́n wá bèrè lọ́wọ́ mi pé èjì olú yẹ kéèyàn má rí o gbà olú yẹ kóbìnrin lọ lé ọkọ múdẹ ṣàlàyé fún wọn pé ọlọ́run ló ń ṣe ọkọ fún obìnrin o bẹ́ẹ̀ ni mà ẹ bẹ́ẹ̀ ni mà ẹ jẹ́ máa fi mà sí bẹ́ẹ̀ ni mà oníbọ̀ wa ọlọ́run ló ń ṣe déédéé lọ́wọ́ o pé ẹ̀ẹ́n obìnrin ní láti you know obìnrin tó fẹ́ má rí náà á ti ka ìwé tó níkà á ṣiṣẹ́ lásìkò tó yẹ kó ṣiṣẹ́ you know a kò ní rìnrìn bẹ̀nsẹ̀bẹ̀sẹ̀ àbí rìn ìdọ̀tí á dẹ̀ máa plan marriage kò kàn ṣe pé bóyá àwọn ọ̀rẹ́ ẹ̀ má rí lòun náà má rí ó tán o ohun tí ẹ̀gbọ́n mi bì mí nìyẹn tí mo dẹ̀ dá wọn lóhùn pẹ́pẹ́ sí tọ́mọ adán lọ́ba ní ẹ ibi táwọn fẹ́ gbin obì sí ẹ pọ́ọ̀tù ti lalẹ̀ wù bẹ́ẹ̀ ibi táwọn fẹ́ gbin cassava sí ìrẹsì ti lalẹ̀ wù bẹ́ẹ̀ ẹ ọ̀rọ̀ tí mo dálẹ̀ yìí o ara mi náà ni mo bá wí o kẹ́mi kúrò ilé àwọn mm-hmm. kí n lọ má rì kí n má bá tẹ̀mí lọ ó tọ̀run tẹ̀ fi gbàriwo wa nìyẹn o pé wà téèyàn jí tó béèrè advice lọ́wọ́ mi tí mo fún wọn tẹ wá ní èmi náà lẹ́ ń bá wí kẹ́mi. ẹ sì ní pé ẹ̀yin ò nínú ọmọ yín hmm. ṣé ẹ ti ń rí bíi. traces pé kan wà tó fẹ́ máa forí ṣeré tó fẹ́ máa forí ṣeré àbẹ́ máa ẹnu ẹ̀ fẹ́ dàbí ti tọ̀dọ̀ ti yín náà torí ẹ bú àwọn ẹ̀gbọ́n kan lẹ́ẹ̀kan ẹ dẹ̀ tá a àwọn àbúrò kan náà lẹ́ẹ̀kan tá a wo pé ẹnu ìpọ̀ ẹnu ìpọ̀ òun náà òun náà sọ. ṣàwárí ṣàrí kọ̀ọ̀kan náà ọmọ yín tó ti ń gbé ẹsẹ̀ tó ń gbẹ́sẹ̀ dádì ṣẹ̀rí ọkùnrin yẹn ìyẹn fẹ́ràn kó máa jó ó jó bí kòkòrò dẹ́nu obìnrin yẹn ó lè sọ̀rọ̀ á ní máa sọ pé àìsọ̀rọ̀ ló mẹ́nu rùn hmm. yes ó ń sọ gbàbẹ nínú ọ̀rọ̀ ó ń sọ gbàbẹ nínú ọ̀rọ̀ torí ìyá ẹ̀ gan sọ gbàgé nínú ọ̀rọ̀ ìyá ẹ̀ sọ gbàkegbàke àìsọ̀rọ̀ ló mẹ́nu rùn láti sọ̀rọ̀ ẹ̀ fẹ́nu má máa bá rùn ẹ ti wọ mọ́tò láti bí ìdè Ìbàdàn tẹ́mọ̀yàn kankan rí nígbà tẹ́ bá máa bọ́lẹ̀ ní challenge ó ti yé yín àbí bódìjà kẹ́ máa sọ ẹ̀lò ó máa máa rùn ni. Hmm ẹ láti lọ lo mouthwash. ẹ já wo nǹkan tí à ń gbé yẹ̀wò gọ̀gọ̀gọ̀ lórí ètò tòní wípé láwọn àsìkò kan hmm. gẹ́gẹ́ bí ìrírí tiyín àti gbà tẹ́yìn ń lọ hmm. kí ni ṣé wọ́n sọ fún mi pé ah, àkókò tí tó máa lọ ni àbí wọ́n lẹ́yìn ní ṣé púpọ̀ àwọn òbí lọ́wọ́ pé àwọn ni mo ń lé ọmọ tí hmm. ọmọ sínú márèèjì ṣé wọ́n tì yín wọ ni àbí ẹ ráìpù ẹ ráìpù fún wa bí n ta ń wò lónìí. ẹ mo close mọ dad mi gan-an ṣòye yín dad mi ló máa ń sọ fún mi pé yẹbi ọkọ ẹ̀dà mi ì rí ẹ pẹ̀lú ọkùnrin wọn á ní mi ì ṣe láǹ lẹ́yìn ah mi ì ṣe láǹ lẹ́yìn ẹ̀ rí ẹni náà bó pẹ́ bóyá nígbà tó dẹ̀ yá mo dọ̀ lọ fi ẹni náà mo lọ fi hàn so be it wọ́n dẹ̀ ṣe nǹkan tí òbí ń ṣe fún ọmọ that's all ìṣe pé wọn lẹ́yìn wọn ti lẹ́yìn ìfọ̀rọ̀ ayé lẹ pọ́n ẹ ọsàn yín rí gbajúmọ̀ ló bọ́lẹ̀ fúnra rẹ̀ very good. Better very good No better. very good ọsànwó ní ìgbàlú kéèyàn kankan má very good very good máa kọ́ má very good ẹ tún fẹ́ parí. àwọn kan wà bí. kò sí wàhálà very good. <laughs> àti ẹ̀mí àgbàdo ilé ètò ilé ni. àgbà àgbà àwọn tí àwọn ará lè máa wò wípé ah, àti ẹ̀mí but like seriously mo fẹ́ bá yín sọ̀rọ̀ motivation mo fẹ́ kẹ́ jẹ́ mẹ́ńtọ̀ mi pàápàá jùlọ àwọn youths àwọn you know àwọn ọ̀dọ́ pàápàá jùlọ àwọn obìnrin táwọn pé àwọn sì fẹ́ kẹ́ àwọn tẹ̀ fẹ́ kẹ́ mẹ́ńtọ̀ àwọn. then àti ọ̀rẹ́ lómi tó kọ àwọn ní project náà fẹ́ ṣe àwọn fẹ́ you know get in touch ẹ fún mi ẹ kà mú látòrí Facebook Twitter Instagram ní tẹ bá ní mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ bá mi fún ọ. orúkọ yín lórí Facebook. Adéyẹmí Adéwálé. Adéyẹmí Adéwálé. Ẹ sọ bọ́ yẹn sọ Adéyẹmí Adéwálé. Okay. Lórí Twitter ńkọ́. Twitter ńkọ́. I don't use Twitter. I, don't use Twitter. Wọ́n lo Twitter Wọ́n ń lo Twitter. Mm, <laughs> Ẹ̀rọ abẹ́yẹfò. Instagram. Instagram. I don't use Instagram but màá máa lò nísìn. Okay. Tẹ bá lo ẹ̀ o. No ẹ ẹni sùúrù kí ni reason tẹ ṣe fẹ́ lò nísìn tẹ́ fi lò tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ń ṣe káràkátà. Kátà. Ṣeun gan ẹ jẹ́ ká sáré sọ torí àkótí lọ torí àkókò bá aṣọ rẹ̀. àwọn míì Jack Robinson lọ́kàn máa ń bá mi sọ so that's why I try to. ṣé wọn bá yín sọ Jack Robinson lórí Facebook tẹwàá. Jack Robinson ẹ tó bá bá mi sọ kínní máa gba máa block ẹ. ẹ ṣe wá block ẹni yẹn lórí Instagram tẹ fi wá kúrò lórí Instagram hmm. ìkọ̀kọ̀ náà náà ní social media ni ẹ ṣáàṣì sọ fún àwọn ará ilé nísìsiyìí pé ẹ sì máa lò. mo sì máa lò ó. ẹ̀yin ò sì sínú àwọn obìnrin tó yẹ pé òbí tó máa fi tipátipá tí ọmọ lọlé ọkọ láwọn àsìkò kan bá yá ọjọ́ orí ti ti ṣe gíní kan àbí o ti tó lọ sínú àwọn òbí tó lè ṣe lọ. àwọn òbí mi ò tì mí so mi lè ti ọmọ mi. ọjà hmm. mo fẹ́ kẹ́ sáré gba àwọn ará nímọ̀ràn wípé nípa ètò tó bá ti kàn rọ́pò ní oní àmọ́kọ wálé hmm. ọ̀rọ̀ ló délẹ̀ yìí o ọ̀rọ̀ pèsè jẹ́ ọ̀rọ̀ di hàn lórí àmú ọkọ wálé àmúyàwó wálé hmm. ìgbéyàwó ṣe gudugudu méje èèyàn máa fi orí pípé ṣe é ni hmm. bí mo ṣe sọ ti máa ń sọ wípé ẹ̀dá ló ń sáré o final decision wọ ọlọ́run ló wà o ọlọ́run ló yàn ọlọ́run ló yàn fún ọmọ twenty three kó yàn re ó dẹ̀ lè yàn fún ọmọ forty five tó ti pẹ́ tó ti di mètúsẹ́là ó yàn ní búburú so ọlọ́run ló ní déédéé lọ́wọ́ kéèyàn fi gbogbo nǹkan sọ́wọ́ ọlọ́run kéèyàn fi gbogbo nǹkan sí ọwọ́ ọlọ́run ọlọ́run ló ní déédéé àti àkókò. kó tó wá di pé ẹ lọ gẹ́gẹ́ bí ọmọ gbajúgbajù lórin ẹ kọ orin dáadé yín kan tẹ́ mọ̀ pa ayé mọ̀ dáadáa hmm, díì làkàn àbí méjì orin dáadé yín káká fi ráwọn èèyàn létí. ẹ ṣeun. ẹ wá wọkọ̀ tuntun lórí òkun ọkọ̀ yìí tó débùté àdánù ìyẹn ni mo fi dúró mi lọ́tọ̀ kò sí nínú ara tó bá pèdè kúrò sẹ́ o nílé oko ṣẹ́gun adéwálé o adéwálé dorí dẹ̀rẹ̀ ọkùnrin lówó bàbá yẹn lóko kàkà kọ́mọdé bá mi dòdò máa kúnlẹ̀ máa da kéré máa di gàngàn máa bínú dolú ẹ̀rí àgọ́ ọgbẹ́ ò láyé ń bí ṣẹ́gun. Adewale o Adéwálé dorí dẹrẹ ọkùnrin lọ́wọ́ abẹyẹ lóko. ọjọ́ ti <laughs> ṣé rántí ọdún tí bàbá ṣe orin. Ah, ah. ah, oh my God! Gbogbo ayé lólùfọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọlérò kẹ́ gbádùn tí àǹtí Adéyẹmí Adéwálé. Ẹ̀yin náà mo lérò kẹ́ gbádùn nǹkan tí wọ́n bá wa sọ lórí ètò lẹ́ni. Ẹ wọ́n ní kẹ́mọ́ ẹ̀ka fi rọ́ṣìn sí. Àwọn ọ̀nà tá lè gbà kan sí wọn Adéyẹmí Adéwálé ni lórí Facebook náà lọ ti kọ ẹ̀ wọ́n dẹ̀ ní Instagram ká má wọrí àwọn máa tó débẹ̀ with time àwọn ọ̀dọ́ ká fi eléyìí lọ fún wọn ní yìnyín ká lọ ṣe wọ́n lálejò torí wọ́n ti try gan ọ̀rọ̀ ń gbé náà tì ọ̀rọ̀ ẹni wọ́n gbẹ̀kẹ́ ó gbà kọ́ ó gbé kílọ̀ pẹ̀lẹ́ kan yẹn ó gbé <laughs> ọ̀rọ̀ ni wọ́n gbé wait <laughs> ẹ kàn lọ sókè lọ́dọ̀ ojú ọ̀rẹ́ amúlùdún lè tó yes àṣìjọba gbádùn ara ètò ṣì tẹ̀síwájú.